هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار والعياذ بالله سبحانه وتعالى Thank you. lẹ́yìn tí ọ̀dọ̀ tó fún ọ̀wọ́ àti ọ̀sọ́látò fún anábìwá Muhammad sallallahu alayhi wa sallam anábì tí ọlọ́wọ́ báwọn subhanahu wa ta'ala gbé dìde kò lè máa jẹ́ ìkẹ́ àti àánú fún gbogbo àgbáláyé kí àtúlátò náà wọ́n ara ìdí anábì àti àwọn. sọ̀hábà àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam títí yóò fún wa di ọjọ́ ìgbéǹde àtẹ̀yàwó. lẹ́yìn náà a máa tẹ̀síwájú ní àárọ̀ yìí náà bí bi'idhnillahi ta'ala nínú tírà Umdatul Ahkam. eléyìí tí a fi máa ń ṣe àlàyé fúnra wa nípa àwọn àgbọ́yé ẹ̀sìn tó ní í ṣe pẹ̀lú àwọn ìdájọ́ ẹ̀sìn wa àwọn tí ó jẹ́ ìlànà tó so papọ̀ mọ́ ìdájọ́ láwọn agbègbè kọ̀ọ̀kan ta bùkátà tí kí ni ṣe rí àsọpá rẹ̀ <clears throat> alámàrí ìmára alámàrí afẹ́kírun afẹ́gbàwẹ̀ afẹ́yẹ̀dàká afẹ́ṣe hajj afẹ́ṣègbéyàwó afẹ́kọ̀yàwó balẹ̀ afẹ́pínkún èèyàn kan pa èèyàn kan kí làwọn ojúṣe gbogbo àwọn eléyìí ni àwọn masá ìlú àṣìká àwọn tó ní ṣe pẹ̀lú àwọn ọ̀rọ̀ ìdájọ́ lò tíráta wá yà láyò tí ó wá náà tíjọ́ mọ̀ ọ́ náà ní Umdatul Ahkam agbègbè bíi tá a yìí wá ń ké lọ́wọ́ láti bí ọjọ́ mẹ́ta àdéká láti jọ àti bẹ̀rẹ̀ ní kò pẹ́ kò pẹ́ yìí ó náà ní fìtá àfọ̀fáfá alámàrí nípa ìmọ̀ra. ibi àwa ké gbẹ̀yìn tí a fi bọ́ síbò mí lénìí òun náà ni àdámọ̀dé nípa alimadiyo abidumade wàlúwàdé abidumade àwọn eléyìí la ṣàlàyé lọ́sẹ̀ tó kọjá papọ̀ alámọ̀dé bóun sún bóun ti ń bàbọ̀ alájẹ́ ti ń bàbọ̀ jẹ́ àwọn eléyìí ni bọ́lọ́wọ́ bá ti fún wọn lágbára mọ́ ní amẹ́nubà àwa máa lọ bòmí lénìí pẹ̀lú tó ní í ṣe pẹ̀lú ìdájọ́ ìtọ̀ ọmọ ànábì ádámà ẹ̀gbin ní ìtọ̀ tó bá kán sí ni lára a gbọ́dọ̀ wá ká mú kú nítorí pé gbin tó bá kán sí ààyè ibi tá a ti fẹ́ kírun a wá ká mú kú nítorí pé ẹ̀gbin ni gbogbo bí ó bá ká sí ẹgbẹ́ ni. tọ́ ìsìláàmù wa tún mú àlàyé déwájú pẹ̀lú ètò ẹni tó bá wá jọmọdé ńkọ́ bọ́mọdé náà bá wá tọ̀ lóò ní yóò ṣe rí sójú táàbí wo táwọn àgbà òun náà láàbí wo ọmọdé náà ilé làwọn tá a fẹ́ mọ̀ jẹ́la yìí lọ lẹ́yìn àwa lulu àwa abẹ́rẹ́ wọn bá wa bí mẹ́lẹ̀ yìí wọn kọ́rọ̀ bí yìí wọn ẹ̀jẹ̀ yìí wọn kọ́ni ọ̀rọ̀ tọ́lọ́ wọn kò sọ ká níbi ìṣòro dákúmẹ́jù wájà lè ọ̀rọ̀ ìfẹ́ afá alúwà sí àbí adánilẹ́kọ̀ọ́ òní yóò dáná bẹ̀ ọlọ́dàkọ̀ wọ́n ṣàjà wáyà fẹ́ nú kọ́sì وآله ومن ولا واتبع هدى إلى يوم القيامة وعن أم قيس بن محصن الأسود أنها أتت بنها ابن لها صغير لم يأكل الطعام إلى رسول الله صلى الله عليه وسلم. عن أم قيس أي أي. وعن أم قيس بنت محصن الأبدية أنها أتت بابن لها أنها أتت بابن لها صغير أنها أتت بابن لها صغير لم يأكل الطعام إلى رسول الله صلى الله عليه وسلم فأجلسه في حجره فبال على ثوبه فدعا بماء فنضحه على ثوبه ولم يغسله وعن عائشة أم المؤمنين رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم أتي بصبي فبال على ثوبه فدعا بماء فأتبعه إياه والمسلم فأتبعه بوله ولم يغسله عن أنس بن مالك رضي الله عنه قال جاء أعرابي فبال في طائفة المسجد فزجره الناس فنهاهم النبي صلى الله عليه وسلم فلما قضى بوله أمر النبي صلى الله عليه وسلم بذنوب من مات فأهريق عليه عن أبي هريرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الفطرة خمس القتال والاستحداث وقص الشعر وتكليم الأسفار wà lọ́sùn ìlú. ọlọ́mọṣà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀. anabuwa <clears throat> muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí ẹgbà wa taari láti ọ̀dọ̀ ummi qais binti mihsan al-asadiyya ìyá tá a dákọ̀ yìí inú àwọn ọmọlẹ́yìn anábùwà Muhammad sallallahu alayhi wa sallam tó sì jọmọ kí ó tó dúró déédéé àwọn ni ànáhà àtàkìdébìnláhà sọ̀rọ̀ yìí alo ló wá sọ́dọ̀ ànábì ńjọ kan gbówá bíbí ni láha ó wá gbọ́ ọmọ rẹ̀ ọkùnrin kan dání sọ̀rọ̀ yìí ọmọ náà jọmọdé wọ́n lọ́mọ náà jọ náà làmìyá kò lè tàà kò yẹ tí ì máa jẹun kò yẹ tí ì máa ṣe bínú èyí máa jẹun ìyẹn ni pé ń jọ náà ṣe ju ọmọ tí ì sì mú ọmọ bọ̀. ilá Rasulillah sallallahu alayhi wa sallam. ó mì kọ́ نزعوا في حجره فبال على ثوبه ìgbà anábì wá dùkọ́ gbọ́mọ̀ yíwá sọ́dọ̀ anábì fa adìlásàmù fi fi ṣẹ̀jẹ̀ alánàbíwá Muhammad sallallahu alaihi wasallam ti mọ́mọ̀ yíwọ lọ́dọ̀ rẹ̀ anábì tá gbé anábì ń bá tiẹ́ ibi anábì ti ń bọ́mọ̀ ìṣeré bàbá àlá àlá sàwùmí ibi anábì ti gbọ́mọ̀ náà dùkú nulẹ̀ sáàdínábì gbé dání bàbá àlàáfẹ́ òní lọ́mọ yìí bá tọ̀ sáàdínábì lára ó tọ̀ síbi aṣọ ànábì ọmọ òkú lónìí kì í máa jẹun ọmọ nífi ìmúnjọ náà ó wá tọ̀ sí ara aṣọ ànábì. bàdá àti máa sùn. ẹ̀rọ pàtó ti sọ pé ẹ̀gbin ni a gbọ́dọ̀ máa fọ́ ọ́ dànù ní kújọ́ títọ̀ bá ti kàn sí i lára àmà nàbí gẹ́gẹ́ ká mọ̀ tó dàbí ilé yóò yàtọ̀ ẹni fàdá àbìmá anábì bá pè pèpè tó lọ rí múlí wá. fanadọ́ àhú àlà ọ̀rẹ́. fanadọ́ àhú àlà ọ̀rẹ́. anígbò ni wọ́n gbómi dé anábì bá da omi sórí ìtọ̀ yìí ó fomi wọ́n ìtọ̀ yìí ó fomi síbi tí ìtọ̀ yìí kan sí lára wàhálà ń lọ sílùú. ànábì ò wá fọ aṣọ òun ẹjọ́ náà yẹn ni pé kò fọ bí títọ̀ yìí kan. ìtumọ̀ rẹ̀ ni pé omi lásán là ànábì kan bù. níbo nìtọ́kán sí ṣéyà yín ni pàlẹ́bí ti mómi nì ó sì dá síbi tí ìtọ́kán sí. wàhálà ń lọ sílùú owó lẹ̀ máa fọ aṣọ níjọ́ náà. bẹ́ẹ̀ ni ká ní ìtọ̀ míì ló kan sí i lára yóò bùkátà sí kó fọ́ ni kó tó lè má nítorí kẹ́gbìn bọ̀ eléyìí kò fọ́ kò fọwọ́ gbó kò kò tún máa fún débi bá ní pé kó fún ìtọ̀ nìyẹn kí ó jáde lára rẹ̀ ó kàn rọra dami sórí ibi títọ̀ yìí kan sí ni yẹn ni kó fomi wọn eléyìí àwọn afáwa ní Islam wọn wá mú dájọ́ ń bẹ̀ pé lóòótọ́ ìtọ̀ inú ìdájọ́ rẹ̀ ẹ̀gbin ni títọ́ bá sì kan sí ni lára a gbọ́dọ̀ wá bá sì máa mú ẹ̀gbin yìí kúrò ìyẹn ni pé àáfọ́ ẹni ànábì ìpele ìfọ́ wa lẹ́kọ̀ọ́ pé ìtọ́ ọmọ òpó lò ìdájọ́ rẹ̀ wáyà òun ò bùkátà fi kájẹ̀jẹ̀ máa láwùkọ́ àgbò kò bùkátà sí pé a ṣẹ̀ṣẹ̀ mọ́ fún aṣọ nílé bóyá abẹ́ fún tọ̀ ọ̀bẹ̀ jáde a tún wá darí sí a tún wá fún jáde ó lè jẹ́ pé aṣọ ni ó mọ̀ bẹ ní mímọ́ kò bùkátà olórí tí ó rí kwaya lọ́dọ̀ wa oníkéńgbò ti jẹ́ tọ̀ ọmọdé tó jọ mú òpóòlù tàdàmìsì ọ̀kanu ẹjẹ́ abọ́síbi àbí àlàyé táwọn onímọ̀ wá ń ṣe láàrin wa. عن انس بن مالك رضي الله عنه قال جاء اعرابي فبال في طائفه المسجد فزجره الناس Mo tún kàn yóò rí wáyà gbàngbẹ tó jẹ́ tìyàn lọ́wọ́ Aisha Umar Mufini radiyallahu ta'ala anha. Yàlla wa Aisha radiyallahu nùsùkà tí wọn nǹkan sínú. Lábẹ́ àdéhùn yìí, nínú Umdatul Ahkam nínú àwọn nusakh mi ẹ bá àdìsí yẹn lọ́wọ́ Aisha radiyallahu anha ummul mu'minin ẹ bá ń bẹ́ẹ̀. ẹni bẹ́ẹ̀ bàbá. Aisha ummul mu'minin. رضي الله عنها بعد أن النبي صلى الله فدعا بماء فأتبعه إياه والمسلم fàtbáàbù báwọlábù wàlámù yẹsìlù. ìgbà ń bẹ ní kí lọ padà ń bẹ sáré rí àwọn àgbàgbé báwọn mùdírù wa kí ọwọ́ àti tó pè àbójú rẹ ọ wá rí tó yẹ kọ ọlọ́pàá ìpẹ́ mi àwọn àwọn bá wa ti ní pákó jọ náà ó ní ẹmọ gbà mí lọ́wọ́ àwọn ọmọ yìí náà rúmọ̀ ti ń dààmú rẹ̀ láti kékeré <laughs> lọ́rùn ní wọ́n ń dàbò wọ́n náà láti ọlọ́run ní àtàrà àkókò alágbèrè rẹ̀ ó yá tó àdìjẹ́ ńlá wa ìjà sí. عن عائشة أم المؤمنين رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم وصي بصبي فبال على قوله فدعا بماء فأتبعه يلا وعائشة رضي الله عنها أم المؤمنين ولما تبعوا عليه السيوط àwọn náà ní òtí Rasulullahi sallallahu alaihi wa sallam bi sabi wọ́n ní wọ́n mú ọmọ kan wá sọ́dọ̀ ànábì ọmọ ọkùnrin kékeré kan bàbá àlàálá ọmọ òkú olùtọ́wá gbé wá yìí ó bá tọ̀ síbi aṣọ ànábì sallallahu alaihi wa bàdá á bìmá ìta ànábì wá ni pé ó wá pèpè kí ẹ lọ rí wá kó fún wá bìrì wáyà ká sílẹ̀ ó wá fi ìyẹn ni kó wá da omi síbi títọ̀ níwà ẹnu bí ìtọ́jú náà ló fi omi sí ara sọ nìyí níbi ẹgbà wá kan nínú Sahih Muslim fa'atba'ahu bawla ó bá fi omi nì ó dà síbi títọ̀ níwà ó fi tẹ̀lé tọ̀ ìyẹn ni pé ibi ìtọ́jú ibẹ̀ náà ló jẹ́ kí omi ó dé wàhálà mi yàgò sílù omi nìkan lójú ó débi ìtọ̀ òwúlẹ̀ lóhùn ó máa kọ aṣọ níbi ìtọ̀ tàwọn àhàdìbì táwa rí yìí àwọn onímọ̀ wa bẹ̀rẹ̀ sí ní mú àwọn àgbọ́yé jáde bẹ́ẹ̀ bí àkọ́kọ́ àdìbì àdìbì tá a gbà wọlé ni ó sì lálàáfíà ó sì júwe fún wa pé ajásepọ̀ mọ ẹ̀ríkẹ́ bíi ìwáyà tẹ̀kan wọ́n sọ pọ́ mọ nìwà lẹ́mìíyá akólé tàà kìí sọ ọmọ tí ń ti ń jẹun tí ń ti ń jẹ nǹkan aláta tí ń ti ń jẹ nǹkan ilé kó tọ́ mí nínú o torí ọ̀tọ́ ọmọ bá sà ń mu yàn náà ìdúró náà sí ẹ̀hán náà sí ti ibò tí òbí lágbára nù irú tán wí ni pé kìí máa jẹ àwọn oúnjẹ òkèlè tó yàtọ̀ sí ká mú mú tí wọ́n ní jọ́ náà lẹ́bùwá Muhammad sallallahu sallam ọmọ yìí wá tọ̀ sáṣọ àwọn onímọ̀ náà wà mọ̀ pé ọmọ tó bá wà nínú kò báyìí náà tó bá tọ̀ sáwa náà lára bá ṣe ṣe kàrá mọ́ ìfọ aṣọ wá ń bi ìtọ̀ yóò fi yẹ́ bí ọ̀rọ̀ tiẹ̀ nígbà tó ṣe pé ìjọ ọmọ oṣù kan oṣù méjì mẹ́ta lọ sí èyí tí ì máa jẹ àwọn táwọn yìí so àákàn ọ̀rọ̀ amómi pátá ti dá déédéé ibi tí ìtọ̀ bá wà lára àáwọ̀ ẹ̀ tiẹ̀ pẹ̀lú mi tọ́ bàbá wa ṣe bẹ́ẹ̀ ìjẹ́ tí gbogbo ọmọdé ló wá ní ìdájọ́ yìí abọ́mọkùnrin nìkan àwọn onímọ̀ nípa àwọn wo lọ wọn ní ọmọkùnrin nìkan ni a sì nínú àwọn àfáà tí wọ́n ní rárá bó ti lè ṣẹlẹ̀ lọ́dọ̀ ọmọkùnrin bẹ́ẹ̀ náà ló lè ṣẹlẹ̀ lọ́dọ̀ ọmọbìnrin pé àtọmọkùnrin àtọmọbìnrin ìdájọ́ kan náà dájọ́ ni àmọ́ àtàhìn yìí inú ọ̀rọ̀ ló yíma ní fi rọ́ ìdájọ́ yìí ọmọ ọkùnrin nìkan ló wà pẹ̀lú àwọn ìgbà wá ní iná tó wọ́n lábọ́dà nàbíwá Muhammad sallallahu alaihi wasallam àmọ́ká lójú ọmọ obìnrin ń ti ń jẹ nǹkan aláta o ìjẹ nǹkan elépo o ká fọ́ bá ti bá a ti fọ ìtọ̀ àgbàlagbà wọ́n ní àmọ́ ọmọ ọkùnrin òun tiẹ̀ kò nídìí fífọ̀ kákan wo bóun láti wẹ̀ tiẹ̀ ní omi àwọn àfọ àwa gbé kinní kan yẹ̀wò mẹ́ẹ̀ ìtọ̀ tàbá ti rí báyìí pé ní ẹgbà wá fún tààlà tó lálàáfíà ní pẹ̀lú àwọn ẹ̀rí kí la wá fẹ́ fi sọ ìdíwo ní tẹ̀lé àdìgbé rẹ̀ àwọn ẹ̀rí tó wá ní ọ̀rọ̀ náà àbí náà lọ́dọ̀ wa Muhammad ààrí tó là á mọ́lẹ̀ fún wa pé ìdí pàtàkì báyìí ìṣẹ̀lẹ̀ àti sùnpéyà láàrin ètò ọmọ òkòlù ọkùnrin àti ọmọ òkòlù obìnrin. àmọ́ àwọn onímọ̀ wa ń kojú ìjìnlẹ̀ mímọ̀ dára yóò mọ̀ pẹ̀ ní sáyẹ́ǹsì lẹ́nu àwọn wa fi ń kojú wọ̀ pé kí ló lè fà á àbí ìtọ́ ọmọkùnrin àwọn afojú mọ̀ wò ó ìbátáwọ̀ mi ti dé náà wọn fà àwọn ní gbogbo ìjà ìwúlẹ̀ ń ra ilé mọ̀ pé ẹgbẹ́ mọ̀ díwo ni tẹ̀lé àfihàn pé yà já wo mọ̀ ìjìnlẹ̀ pé à bóyá tọkùnrin nì òun tún ní àwọn nǹkan kan tó ṣe pé ó lè jẹ́ kí ìyún mọ́ wípé ó kú yẹ́ sí tóbi a sì nínú àwọn onímọ̀ tí wọ́n ní bóyá bá ń kọ́ ìgbébóyá tó jẹ́ òní pé ṣẹ̀rí àwò ọkọ ọmọkùnrin lọ́pọ̀lọpọ̀ ọgbà ìmọ̀ ń wu kámọ gbé wọn fi àwọn bàbá mọ̀ gbé lọ mọ́sálásí ìyá rẹ̀ ló fẹ́ mọ wà mọ́yà ibi látara bẹ́ẹ̀ ìgbà ọmọkùnrin ó ṣe máa rò pọ̀ mọ́ wa ó ju bọ́ ọmọbìnrin ṣe máa rò pọ̀ mọ́ wa lọ wọ́n ní bóyá torí ẹ̀ nìdájọ́ ní sí wa pé kì í ṣe pé ìmọ̀ ìtọ́ ọmọkùnrin ní kinní kan tóbi ju tóbi rẹ̀ àmọ́ yìí tó kù ìkòsí tó kàn wá pẹ̀lú pé àbíkájá àbí sáyẹ́ǹsì sọ ṣe báwọn afá kojú wọnú ìmọ̀ púpọ̀ lórí ọ̀rọ̀ aráyìmọ̀ àwọn afá àti wọn ní ẹmọ́ òlè dáadáa wa láàmú èé ṣe títọ́ kò ní ti yàtọ̀ sí tóbìnrin àmọ́ àmọ́ ìlà àti mọ hekima tíṣẹ̀lẹ̀ àlẹ́ká mú mẹ́ tọ́ ìtọ́kù ni pé ń jò sí pàwọn kò ti gba ọlọ́run bá gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ à ń kọ̀ṣọ́ ipe tẹ̀mí iná wà àtọ̀ àná àwa gbọ́ àti jẹ́ kíni

àmọ́ nítorí ìmọ̀ àti àgbọ́yé àwọn onímọ̀ máa wò pé ó dàbí kébí báyìí ní ṣẹ̀ríà ní ló ṣe gbé dájọ́ báyìí kalẹ̀ àwọn nínú ibi ìmẹ́nu ṣẹ̀ríà àmọ́ ń gbà ní pé tọ́ amanna billahi wa rasulih àwọn agbọ́lọ́ngbọ́ agbòjíṣẹ́ rẹ̀ gbọ́ ìdíwò àwọn sì kí ló dé tàà ṣe wá tí ó sún pé nbì kan táyì máa ṣe sún pé nbì kan ẹ dákun sáà ní mọ̀dí rẹ̀ báwọn òye wa ẹ̀yà ò lámọ́lẹ̀ à ń kírun zúúrì ní rákà méjì à ń kírun mọ́gírìbù ní rákà mẹ́ta zúúrì àṣírí ìṣá à ń kí rákà mélòó mẹ́rin èyí ṣe tó ń yàtọ̀ sí rárá wọn ìjà mọ̀dí àmọ́ kò yé wa ọlọ́run ọba subhanahu wa ta'ala ó gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ìlànà táàfin náà jọ́sìn àwa náà sì gbọdọ̀ máa tọ́ ìlànà náà ọlọ́run sọ fún alẹ́ àbúrò ọ̀rọ̀ rẹ̀ èyí wọ́n kọjá àkọ́kọ́ ní ti àgbéyẹ̀wò lábẹ́ àdébì ìdájọ́ yìí ọmọ ọkùnrin ni èé wá ṣe tíṣẹ̀rí àbí wá gbé ọmọ ọkùnrin nìkan síbẹ̀ tí ó gbé ti àwọn ọmọbìnrin náà bẹ́ẹ̀ á lè tọ́ ẹ̀yí tá a rí ẹ̀rí mú tòtà bá wá wo ìwádìí kan tó bá fi kan ilẹ̀ fún wa déédéé báà bá sì rí èyí náà kọ́ déédéé náà ni ṣẹ́rí májẹ̀mú pọ́mọ ni ò gbọ́dọ̀ tí ìjọmọ ti ń jẹun àwọn onímọ̀ wọn panupọ̀ lórí májẹ̀mú ìbẹ́ láti wá látún fún ayé àdúgbò mi lábẹ́ àdébì náà tí ó kúrò ní abẹ́ èyí tá ń ṣàlàyé pọ̀ ọ̀rọ̀ ìmára onígbà àbá wa tún mú kíní kan jáde wọ́n là nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam pẹ̀lú àti ìbítárì àríkà nẹ́bí jẹ́ ní kókó ọmọdé mọ́ra ó ṣe kíni jẹ́mọ́ kókó ọmọdé mọ́ra ẹ̀wù bí ọmọ ọmọ òjọ́ ànábì àmọ́ dání ọmọ méjì ọmọ mẹ́ta dání ẹ̀rẹ́ ẹ̀rọ náà bá kódà lómi ìwọ́n bá bímọ àkókò kò lè jọmọ àkókò dé ní kó lè jọmọ àkókò dání tó bá jẹ́ ọmọ òòjọ́ àwọn oṣù ọgbọ̀n bẹ̀rù pé tó àti ètò ni o àtẹ́gíláṣe ìwọ náà wá bọ́ tẹ̀sí kọ́ra rẹ̀ pé àti mẹ́lá nẹ́bí náà mẹ́bí kí ni ìmọ̀ ti kí ni yìí anábùwà Muhammad sallallahu alaihi wa sallam bó ti kọ́ ọmọdé mara lọ gbogbo ìran ọmọdé wà lànàbí wa máa ń bá kiri bẹ́ẹ̀ àwọn ọmọdé òtọ́wọ́dún mẹ́rin lọ́nà kódà wọn ànábi jọka ànábi ti bu omi sẹ́nu rí ìtì ń tú sáwọn ọmọdé lára ó lè máa dékìní o ibi ń bá wọn ṣeré pa ẹ̀mà pẹ̀lú àwọn eré bá ń sùn àwọn ọmọdé èké ni wọ́n máa ń dùn àwọn náà máa pariwo wọ́n máa rẹ́rìn kékékékéké Muhammad ti máa ń ṣe nù. àwọn sàhábé náà àtàwọn sàhábí yàtọ̀ lóbìnrin náà ó máa ń wú kálukú wọn pé yẹn ah, gbọ́mọ̀ mi lọ́dọ̀ ànábi yẹn gbọ́mọ̀ mi lọ́dọ̀ ànábi ọmọ bá gbé wọ́dọ̀ ànábì yóò ṣàdúrà fọ́rọ́ gbọ́ lálùbáríkà èyí tí ó bá ṣeré èyí tí ó gbọ́pá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bí tí wọ́n ṣe pẹ̀lú àwọn ọmọdé rẹ̀. so ìwọ tó o bá lọ tó o bá tó ń kú ọmọdé mọ́ra mọ̀ pé ọ̀dọ́ ànábì wa Muhammad ọ̀ ṣe kí ni àbá ọ̀dọ́ ànábì ànábì jẹ́ ẹni tó kó àwọn ọmọdé ohun ọmọ يزيد لك الجاب وفي حديث الصحابي الجليل أنس بن مالك عن أنس بن مالك رضي الله عنه قال جاء أعرابي فبال في طائفة المسجد فزجره الناس فنهاه النبي صلى الله عليه وسلم فلما قضى قوله أمر النبي صلى الله عليه وسلم بذنوب من ماء فأفريق عليه anábùwà muhammad sallallahu alayhi wa sallam asọ̀hábí ìjẹ́lẹ̀ yìí anáṣẹ́ bí máa ní ọjọ́ báwọ̀ tààrà án olóògbé bàwá rẹ̀ wọ́n ni já àárọ̀ bí yónù já àárọ̀ bí kan ó wá sọ́dọ̀ àdánù ìjọpọ̀ ó wá ń jọpọ̀ àárọ̀ bí inú kéwúlédè lárúbáwá arúgbó ni àmọ́ àdìgbé lọ́pọ̀lọpọ̀ gbà àwa máa ń bẹ́ tu sí lárúbáwá òkú ẹ bá sì padà nu tí àjẹ́ mọ gbọ́ pẹ̀lú àárọ̀ bí àtàwọn àárọ̀ oníkàwọn sùkáàlù bá àdìyà àwọn tó ṣe pé wọ́n ń gbé bí oko ń gbé bí abúlé àwọn náà ń pè ní àwọn àárọ̀ bí ìyá yín àwọn ògbénu oko yàyàn abínú abúlé là ń gbé yàyàn inú ògbóni là ń gbé inú ògbóni ẹ̀yin ọmọ onílù náà lẹ́ ń pèlú ara yín lóko bí ẹ̀ ti dá báwọ̀ ẹbí àgbà àtẹ́yìn ti wà ń kéékèèké ní okù lẹ́ mọ́ wá ń gbà wọn àmọ́ nìtún àìlè ti kú lóko ayé gbogbo alukálukú ara ń bẹ lọ́dún sí ìṣúná lọ́kọ̀ lọ́kọ̀ adákùnlé ha àwọn ará oko là ń pè ní kíni àárọ̀ tó túmọ̀ sí pé ó lè jọ lárúbáwá ó sì lè má jẹ́ ọmọ lárúbáwá àárọ̀ àrùkù ló ń tù sójú ọ̀nà bá rẹ̀ nìkan tó wá látàwọn abúdá àwọn arúgbó láwọn òkú kan yóò kú lọ ní wa kí lọ́mọ pé wọ́n báwọn àárọ̀ ọ̀dọ̀ ṣé bàtà náà ló pa ìbàdàn lóko oko bàtà náà àwọn ìbàdàn náà ti sọ̀rọ̀ wọn náà sọ̀rọ̀ àwọn oko bàtàn náà ìbọn wa láti bẹ̀ jílẹ̀ pé àárọ̀ sí ìyó àmọ́ táwọn àbá wa bí wọ́n ń pe ti inú àdìsí ní lárúbáwò oko fún wa tá a máa ń mọ́mọ́ kọ̀rẹ́tì ẹ̀ báyìí ká ọ̀gọ̀rọ̀ àwọn arú oko tó máa ń wá sọ́dọ̀ ànábì ìjọ náà kí ló máa ń jẹ́ lárúbáwá lọ́pọ̀lọpọ̀ wọn máa ń jẹ́ àmọ́ ìwò túmọ̀ sí pé nínú lógọ̀ àárọ̀ bí àyàfi kó ságbọ̀dọ̀ jẹ́ lárúbáwá ṣùgbọ́n náà kò fún wa ní àgbọ̀yé ọ̀rọ̀ sọ̀rọ̀ lárú oko kan ló bá wá sí ló bá wá jọ náà ìgbó dé ló bá wọnú mọ́sálásí mọ́sálásí ànábì sọ́dọ̀ láàrín. bàbá àti ìtọ́ ìfàkùn bàbá àlàfi tọ́ ìfàsìmọ̀tì wọ́n ló fi ìbọ́ tẹ́gbẹ̀tàn nínú mọ́sálásí ó bọ́ ẹgbẹ̀tàn bí ìbọ́ ẹgbẹ̀tàn bẹ́ẹ̀ náà ó sì yọ àkàkàrí rẹ̀ jáde ìmàntọ́ ẹ má gbàgbé o arábó láti tẹ́lẹ̀ náà kàrò oko ló ń bá bọ́ bẹ́ẹ̀ ní ìmàntọ́ tiẹ̀. yẹ́rì bí títí ń tọ́ pàṣẹjáró hùn náà àwọn sọ̀hábà tó ń bẹ́ẹ̀ jòkó alùpùpù abẹ́rẹ́ àdúgbò ẹ̀kẹ́ bá fi wà yí náà lóṣù bẹ́ẹ̀lì kan bá fọ́ bẹ́ ò tí ń tọ̀rọ̀ sí láàárọ̀ lóṣù àmà ọ̀ọ̀rí náà ní àwọn àwọn àwọn òbúrú àwọn ẹ̀yẹ bẹ́yìn àwọn olóòkọ̀ mọ́ sọ̀rọ̀ tí wọ́n kọ̀ wò báyìí àwọn òkàwọn èèyàn kan bẹ́yà yẹn ojú òsọ̀nà fún ẹni láwọn náà tún náà alákùnlé hàn irú táwà náà ṣe òun ló ṣàbọ̀sọ̀ hábá náà jọ lẹ́nu àwọn náà bá kégbé mọ́ ọkùnrin tó ń tọ̀ yìí kódà àwọn tẹ́ dátọ̀ nìmọ́ ń dìní ilà nábì wa ṣe jọ náà anábì wa kọ̀ àwọn anábì wa kọ̀ fún ah, ah, ah, ẹfilẹ̀ ẹfilẹ̀ ẹfilẹ̀ ẹjọ́ tọ̀

tó tọ̀ ìgbó wá parí ìtọ̀ rẹ̀. anábì jẹ́jẹ̀ wá pàṣẹ fáwọn sọ̀hábá tí ó yá oṣù tó dùgbọ̀ tán ẹ̀yẹn lọ rí wá bọ́kẹ́tì ẹ̀ lọ rí ibi kan mi wá. sọ àwọn tábìlà nábì tó ná kìí tún sẹni tí ó tọ̀ anábì òwúrẹ̀ ní ìwọ́sọ̀ọ̀tọ̀ náà ni ó yá bọ́ọ̀bẹ̀ ń kọ́ lọ́ọ́ ìtàn rẹ̀ àwọn sọ ábá tó bẹ́ẹ̀ kéèké mọ́ tẹ́lẹ̀ làdọ́m gbàù ẹwà ọ̀yà ẹlọ lè gbé ẹlọ lè pọ̀n mi wá. ìgbó wá pàṣẹ kan lọ lè pọ̀n mi wá bá òhùrí kààrẹ̀ omi nì ni wọ́n wá dà sórí ìtàn náà odidi omi bọ́kẹ́tì kan ẹ̀dá kò sọ mélòó tó jáde lábẹ́ rẹ̀ ẹ̀rí fún mi tí ó gbé wá lóṣù kí ó pọ̀ jù lọ rẹ̀ lọ. àwọn àlùfáà àwọn sọ fún wa láàrin ìgbé anítọ̀ ẹgbẹ́ tá a gbọ́dọ̀ wá bá sì máa mú kú o ẹgbẹ́ lọ́kùnrin ní ṣe sí mọ́sálásí jọ náà a sì gbọ́dọ̀ fọ ẹgbẹ́ nìkú mọ́sálásí ànábì lásìkò náà sì rí kò ní táìsì báyìí kódà kì í ní sọmọ́ntì pé rẹ kì ní kíni kì ní sọmọ́ntì iyẹ̀pẹ̀ ní mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam iyẹ̀pẹ̀ náà ni wọ́n wá rọ omi lé lórí ó dùn kí gbogbo ọjọ́ tá a bá rí àyè kan mọ́sálásí àbí èsì mọ́sálásí ìtọ́ wa kán sí ìtọ́ dà sí báyìí náà láti dá mi lé kádìkú mi lè ṣe kí n wò láti fọ́ dáadáa. gbàrá ti wá ń rẹ́ mọ́sálásí tá ń fi sọ́mọ́ǹtì rẹ̀ yìí ń fi tààrà lẹ́ táìsì ṣe é pé ilẹ̀ ò fa àtúnmí àtìkọ́ mi mú. so ajẹ́pàwà ti wá bùkátà sí pé bá a bá da omi sórí ìjọ nìkan á ti wá mú balẹ̀ á fi ṣe kí n á fi wọ́ ọ abáwọ wọ́ta á fi dání sí á fi wọ omi ní sì gbọ́dọ̀ pọ̀ ju ìtọ̀ yẹn lọ tí pé omi ó padà gbétọ̀ nìyí àwọn kò lè bọ́dí táìsì ní yìí àgbà lọ àdàlẹ̀ sí àgbà táà ló fi pé ìtọ̀ ti ṣe kínú òtùbọ̀ àbíkáṣẹ mọ́ ẹ̀ṣẹ̀ ká mọ́ bẹ̀ ẹ̀mí tún ti gbé rẹ́lú káàkiri ju àwọn nù àmọ́ bẹ́ẹ̀ tí wọ́n mọ́ bù wọ́n dára sí àwọn àgbé mọ́ bù àti mọ́ bù ẹ̀ àti wọ́n á fi sí àti mọ́ bù ẹ̀ á lè lò dáadáa tó rẹ̀ gbẹ̀yìn ó sì gbọ́dọ̀ wá mọ́sálásí èyí ò láàbì rí pé njọ́ táwọn nǹkan báyìí bá ń ṣẹlẹ̀ ká má mọ túwìtì ẹ̀ bí ìgbà tó ṣe pé àbísọ́nà fẹ́ jábọ́ ó rántí ẹrú ọlọ́wọ́ bá àtọ́ mọ́sálásí wáyé àyè náà ká mọ́ ọmọ kékeré kan wá lásìkò máa gbé ó dájú pé àwọn wá bẹ́ẹ̀ ṣe tìláwà tó fi di ìṣá ọmọ òun bá sọ̀rọ̀ díẹ̀ ìgbà dáhùn tó ṣáà ìjọba pé irun bí kálukú wá dúpọ̀ ta pé ká mọ wá sírun ni

táwọn sọ pé kò lè sọ nílọ́sọ̀ gẹ́gẹ́ ká tẹ̀ mẹ́rin mọ́sílẹ̀ jọmọ́ yóò já sí pé wíwú ẹ̀ bá ṣẹlẹ̀ a ní kí yóò mọ mọ̀mọ́ wá tọ̀ mọ́sálásí ní tọkùnrin wọn o tẹ̀wọ̀n pé yóò aṣọ para ahóra pé àròkù ni ẹ̀yìn kọ́kọ́ jẹ́ ọ̀kan pé ẹgbẹ́ ní ìtọ̀ bàbá ti ti ń rí àmọ́ ti kínú àmọ́ ọ̀daràn táwọn ọkùnrin yìí dáadé kí ni táwọn ọkùnrin tó dánrú eléyìí wò níjọ́ náà alḥafidu suyuti aleyhi rahmatulah nínú tíra àwọn tanwirul hawari tí wọ́n fi jíṣẹ́ lórí ma afghan imanu mali àwọn wá sọ̀rọ̀ kan aláwọn kan nú àwọn onímọ̀ wọ́n fi ẹni tó jẹ́ ìrìnlẹ̀ àwọn wá kó sọ̀rọ̀ pa ẹni tá a wí àwọn wá kó kọ́mẹ́ǹtì kan wá sáà ń padà bọ̀ wá ṣùgbọ́n àwọn àfáà nínú Islam ojú méjì ni wọ́n fi wò ó ẹgbẹ́ bí àtàfàrí ní bí wọ́n ti sọ́nù kásùn ìdìbà àwọn aláwọ̀ ní mímọ́ ẹnu wọn kò lórí ẹni báwọn kan náà jọ́nà ni Uyayna ibn Hisayn Uyayna ibn Hisayn Uyayna ibn Hisayn ó kọ Uyayna yìí jọ́nà gẹ́gẹ́ sí ní Hudhayfa Hudhayfa ló kọ rẹ̀ wọ́n ló dàbí wa bàbá lọ rí wọn tíra kẹta ń pè ní ma'rifatu sahaba ti abi musa al-asbahani ma'rifatu sahaba li abi musa al-asbahani wọ́n ní sàbẹ̀ ìjọ náà orúkọ rẹ̀ ní dúró ìwé ìṣirọ dúró ìwé ìṣirọ èyí mọ̀ sáré ń tó ti gbọ́tọ̀ dúró ìwé ìṣirọ yíyá yìí àmọ́ inna lillahi wa inna ilayhi ẹ̀sìn alùsùnú àgbàmá ní alùsùnú sì lọ́dún fún wọ́n zírọ̀ àtẹ̀yẹ ọmọ lékè náà inú ọmọ náà inna lillahi wa inna ilayhi inna lillahi wa inna ẹ̀ lọ́dún fún ti kéénu kéwù àmọ́ bí kéèyàn ọmọ kéwù kó mọ́ pọ̀pọ̀ sí náà lágbọ́n sọ pé inú mímọ́ àtẹ̀yàn bá tó tẹ̀kọ́ àwọn ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ yóò kàn torí pé ń jọ tí ó bá yí ọlọ́pàá ẹ̀yìn ó yóò díjọ kan torí pé ó ti yẹ́yìn lẹ́kùn yìí báyìí torí wọn pé ẹ̀tì ha ẹ̀gbẹ̀tì ọ̀pá dolókùwé ìfira a aywa aywa kí ni tẹ̀lẹ̀ tó tẹ̀lẹ̀ táwọn àbá mi máa ń ní òun ní ìpìlẹ̀ táwọn kọ̀ wá jáde lára kí ni tẹ̀lẹ̀ náà jọ́nà ó pe ogun àbáwọn ògbóyìn bára dáa nìkan ní pé ogun anábì ó ti máa pé ogun ń pín ìtàn kó bọ̀ lógun níjọ́ náà láti mọ̀ pé ẹ̀ẹ́dán kí ojú lókùn èjì rọ̀ lù bára kan lọ fi ìgbà zára kan láwù hẹ́rìsà wàzára kan láwù ìgbà náà fi àmàlẹ́ sọ̀kan táyé wà ní àmàlẹ́ mọ̀tà kọ́bàlà gbogbo aná lọ́wọ́ sàlẹ̀ kó mọ̀. lólókùn èjì rọ̀ àwọn àmì alhábìrì sòyótì alayhi rahmatullah nínú tanwirul hawali àwọn àníkẹ́sì máa wo zulu kùwé sílọ̀ yìí o wọ́n ní nǹkan mẹ́ta ló pa ìgbó papọ̀ lára rẹ̀ wọ́n ní huwa lọ́kọ́ inú huwa alùkọ́ inú wàsá inú wàlbá inú huwa mọ́ra al aha aha ayọ̀ ìtumọ̀ alùkọ́ inú olóṣọ̀rọ̀ kan tó lágbára káàlì gbàgbénú tẹ̀síláàmù olóde gíní alqa'il ó lẹ́ni ó sọ ọ̀rọ̀ tó lágbára táà lè ṣe gínú táà lè gbàgbé ní ìsìláàmù olọ́rọ̀ tó lárí fún àmọ́ wà sọ díẹ̀ nípa rẹ̀ ní wà sá ìlú onídúró kùwé tíró yìí ó náà ló tún béèrè béèrè kan tó sàdúà kanjọ náà àdúà rẹ̀ àtún lè gbàgbé ní ìsìláàmù tó ládùà ó di méjì wọ́n lò náà tún wá ní àlbá ìlú òun náà lẹ́ni ó tún wá tọ̀ sínú mọ́sálásí alhábìrì sùyọ́ sí àyè rahmatullah láwọn tí mo wá nínú tẹ̀lú irú alhawa kí ni alùkọ́ ìlú kí ni tó sọ tó fi wá di alùkọ́ ìlú lọ́dọ̀ sùyọ́ sí lóòdó àwọn náà ní àwọn tọ́nà àwọn àfáà ló a ní ìtumọ̀ àlùkọ́ ìlú ọ̀rọ̀ tó sọ táà ní ìgbàgbé nínú sùdá oníjọ́ tó tó àwọn ẹrù kan wá gbé bọ̀ ànábì wa fẹ́ mọ̀ pé ànábì wa wẹ̀lú mí gbogbo òdìdí là ń kọ́ mẹ́fù ó wà àwọn ẹlòmí àgbò ló gbé báwọn àwọn ẹlòmí ògúnfe so kí ní èmi jẹ́ pé bá sí sọ yìí náà àwọn àmì náà tá a bá ń gbọ́ ṣe é káàmọ̀ wo pé ànábì tó wà pé báwọn ṣe bó yẹ kó wo pé tọ̀ nǹkan kan náà ní kí kálukó gbà nígbà tí kò bọ́ lógun ní ànábì ni ó pin sallallahu alaihi wasallam ìmọ̀ ọlọ́run lòun náà ti fi pin ihe òní ìdúnú kò wéé tìrọ̀ wá rí lóbi wá ní ẹ̀ẹ́dẹ́ lìyá Muhammad ẹ̀ mẹ́gbà ìgbà aró oko lápè àwọn aró oko kíní kan ti máa ń bẹ lára àwọn náà ní àlùjáfà onígé yóò fẹ́ ya aka díẹ̀ díẹ̀ èyàn má lè ju ẹnìkan ọmọ ìwà ọmọ tó bá mú wá láti náà kò sọ̀rọ̀ sí ìgbẹ́nu ni ọ̀rọ̀ ọmọ ẹ̀ta àwọn ọ̀rọ̀ tí ó sọ ọdí àwọn politician mọ́ ń wárò àwọn ń káàkiri ẹwọ last election tí ó lọ ẹwà pẹ̀lú àwọn ọmọ náà lọ́dí wọ́n tún fa ọmọ yìí ti campaign abẹ́ ìgbàgbé ní jẹ̀mọ́ ìjọ wọn fẹ́ lé sára sí lọ kúrò nílọ rẹ̀ ara tí wọ́n fi yọ kú òǹkó rẹ̀ àwọn ọmọ kéékèèké náà wá campaign ayé ẹ̀fọ́ táwọn náà tún campaign nígbà abẹ́ ẹ̀fọ́ sára sí olóṣèlú àwọn afiwọ́ kí ni wọ́n mọ̀ nípa ogun tó ń dàpọ̀ àwọn ọmọ okó wọn ọmọ sí kí ni ọmọ ọmọ yálà ìṣáàd yé tó mẹ́rin halkọ́ bá àlọ́ ọ̀gbìn ìṣúná tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọ̀rọ̀ tó wá tọ́jọ́ náà rí ìyẹn tó lókòwé sírọ̀ tí ó fi di àlùkọ́ ìlú tọ́dọ̀ àwọn àfá ọ̀rọ̀ tó sọ ní pé wá ní ìrànàbí ẹ̀ ẹ̀jẹ̀ lè yá Muhammad ah, á ìrànàbí tó ń pè yìí ọ̀ fi dédé pé o

bí n bá ṣe déédé mọ́ ta ní ó fún wa ṣe déédé tọ́ ní kí ni mo ṣe dé ọmọ kan bẹ́ẹ̀ ẹni rẹ̀ mú wa ó yẹ ìjú sáré àwọn yẹn mi ẹni wọ́n wọ́n kéré ẹmú ọmọ lè mú àbá kọ́ wá ìjú sáré àwọn yẹn mi wọ́n dà á ah, ibùn ilé ìkọ́ ìṣúkó kékeré wọn gan èyí òkú ní ẹ́ ah, òní wàá mọ̀dùkú yà <laughs> o àjọ pariwo lọ́mọ kí orin sùn jòkó ya mọ ojú mi dájọ mọ wọ́n ti wọ́n sọ ọ̀kan sọgbọ́ ọdún kó ti rí ayé tó lọ dáa nínú ìgbà tí ó dìde wọn ọyá tó mọ ojú mi wọn wọn wò ní ẹ̀hán èmi ni ọmọ òwò sọgbọ́ ọ̀sẹ̀ òkúbára kan lọ ọ̀fẹ́ ló mọ̀ ojú mi ní bàbá ìlà rẹ̀ ẹ̀wọ̀n ọtí ṣe bẹ́ẹ̀ lánàá náà láti tẹ̀sí ẹ̀ alákólẹ̀ ha ẹ̀yọ̀ bá wa ẹ̀

ẹni agbẹ́yọ̀ ọ̀kan fún àdá agbógun mi fún anábì náà tó dára pé ilé ìtẹ́lẹ̀ tẹ́lẹ̀ gan ríbà tó tún fẹ́ pọ̀ jù gan fún náà ni ní tó tọ́ra gbégbé yìí ẹnu mi ìdá anábì ó ṣe púpọ̀ fún ìtàlí ìbìlùkùlù ó lè dá afẹ́ fa ọkàn rẹ̀ mọ́ra ní gbogbo nìní tó lùkù wẹ́sí rọ̀ òun ò mọ́ ń parí díẹ̀ ó kàn dágbò ọ̀ sẹ́ni pé òun ni kí ni báyìí ọ̀rọ̀ nù sáà gbogbo wọn tá a bá ti jẹ́ pọ̀tọ̀ kọ̀wárì jù láyé ń da mọ́ ń da padà sí ni tó rà nábì ni ẹ wo lábẹ́ irú ẹni yìí àwọn èèyàn tí ó padà mọ jẹ́ pé wọ́n ó mọ fẹ́ gbógun ti àwọn olórí wọn ẹ̀rì kí wọ́n mọ̀ dáadáa. yóò jẹ́ sí báwọn afọ́wọ́ bá sọ pé ìpìlẹ̀ àwọn kọ̀wárì ibi tí wọ́n ti mọ́ ń bẹ̀rẹ̀ rẹ̀. ó ní àlùsí lára ní báyìí lóṣù àlù àlùjọ́ ló jẹ́ wọ́n ní ọ̀nà fún àṣà ìlú àjíní ìlú àṣà ìlú ó yẹ ni ó béèrè béèrè ìjọ náà títí ní béèrè rẹ̀ ó ní kí n bí àdíjì dáwì ìgbà nẹ́bì tó tọ̀ tán aláàmẹ́bí wá pé pé à ọ̀sì ní mọ́sálásí wòye o kò dáká ni ìjọ sùlámọ́ fi ń ṣe bó ti dáró oko tó ara rẹ̀ náà wá balẹ̀ pé ọlọ́run ló wá mú sàdúrà pé Allahumma rahamni wa Muhammadan wa la tarham ma'ana ahadan àlọ́ọ̀yà ọlọ́run kò fẹ́ sàdúrà àdúrà mi ni pé tẹ̀lú tí wọ́n mọ̀ sí èmi àti ẹ̀ dákun sàánú wa kọ́ fún wákàtí jẹ́ náà wa la tarham ma'ana àkọ́sàánú ẹlòmíì mọ́ èmi àti wọ́n mọ̀ nìkan ẹ̀dàkùn àdúrà náà sí alẹ́gbàgbé rẹ̀ lùsùláwù tó gbogbo nǹkan mẹ́lẹ̀ gbàgbé ọ̀dọ́ rẹ̀ náà lójúwá ọlọ́ náà tún wá ní àlìbá ìlú oná mọ́tọ̀ ọ̀nà mọ́sálásí ìtàn tàbí kẹtọ̀ mọ́sálásí a máa ń gbọ́ àbá ìmọ̀ ẹgbọ́ ọlọ́ náà ní àlìbá ìlú ìdá tẹ́tẹ̀ tàbí wá gbọ́ ìwà yìí sùn jólókòwò ìfirọ́ ó ní àlùkọ́ ìlú ojú ní àṣà ìlú ojú ní ṣogbógbó nǹkan ìyanu mẹ́tẹ̀ẹ̀ta táà kò lábàlẹ̀ ẹsẹ̀ kí ni jọmọ́ ẹsẹ̀ dọ́kítù rẹ̀ àwọn ìṣúná wọ̀nyí á dínà kọ́wà. bákan náà kátó kò lórí àdéhùn yìí àti ẹjọ́ ọ̀rọ̀ tọ̀hárọ̀ ó ní pé àwọn amọ̀ àǹfààní kọjá Muhammad sallallahu alaihi wa is the best teacher akọ́nilẹ́kọ̀ọ́ la anabuwa Muhammad adánilẹ́kọ̀ọ́ sí la anabuwa Muhammad ẹ wo ọkùnrin tó tọ̀ ọmọdálásì ẹ wo approach tá nàbí ló pẹ̀lú ẹ̀ sọ̀rọ̀ ẹ má gbàgbé o mọ́tálásí tó tọ̀ síjọ́ náà mọ́tálásí alábẹ́ lẹ́yìn kàábà mọ́tálásí tó lóore jù lórí ilẹ̀ òun náà ni mọ́tálásí ànábì ibẹ̀ lọ́kùnrin ìtọ̀ sí. so àpẹẹrẹ bí mọ́tálásí mi ti tó òun kọ́ la wò mọ́ kàrámà mọ́tálásí mi kọ́ la ànábì ń gbójú wò mọ́ kò ju pé ẹni ó ṣe yìí kò yé mi kò ṣe gínú kò yé mi ibẹ̀ wà wà ó máa ń fà ní pé ṣẹ́rí gbogbo mistake dé yorùbá àti táwa bá fẹ́ wo kó mọ̀ tóbi gan o ẹ kọ́kọ́ fún lójú pé kò yé kẹwàá pé á èyí tẹ́ mọ̀ ṣe yìí ó mọ̀ nígbà yìí ìsìlámù àlàyé rẹ̀ rí àlàyé rẹ̀ àlàyé lọkùnrin mi gbọ́ ló padà ń di àlàó mẹ́rin hamdiwa muhammadu aláàtẹ̀rẹ̀ amọ́ àṣàdà ipò orí àpúròkì ànábì níbi ìṣẹ́lú àdúrà nù ló bá tó ìṣẹ́lú àdúrà lànábì tó wá ní àà ọlá ọlọ́run tó fẹ́ ìwọ́n sọ di mọ́ńbé àdúrà àánú ọlọ́kọ́ wà bẹ́ẹ̀ àti ẹnìkan ní àti ẹnìkan àánú ọlọ́ ó pọ̀ jù wá lọ ó ṣe kiri ọgọ́rùn-ún ní ẹyọ ọ̀kan nínú ẹ̀ àánú ọlọ́run ẹyọ ọ̀kan ó ayé ń pín mọ́ra wọn lọ́wọ́ láti jọta àti dáadáa náà di jọta yóò fi ẹyọ ọ̀kan péré nínú àánú ọlọ́run láti lò gbogbo nǹkan láà máa ń rí gẹ́gẹ́ bí àánú ọlọ́run ẹ orí ẹyọ ọ̀kan péré onáàdíjì oláwà ìjọba Saudi wọ́n ń gbádùn ìjọba Dubai wọ́n ń gbádùn ìjọba UK wọ́n ń gbádùn ìjọba Amẹ́ríkà wọ́n ń gbádùn ìjọba kínníkan gbogbo ìjọba ń gbádùn nìkan ń gbádùn àwọn ọ̀kan ọ̀nà wọ́n dá gbogbo àánú ọlọ́run kan ń lò ní abẹ́ ẹ̀yọ̀ kan ẹni tó wá ọmọ fún kìníkan us ó padà wá bímọ ìkínkín nínú ẹyọ kan àánú ọlọ́run pẹ̀lú

tó bá rí bá àánú ọlọ́rọ̀ ẹ̀yọ̀ kan bá dì wá bá mi láyé báyìí àtẹ́mọ́ ṣe jù náà nílọ òun 99 tó kù àdẹ́bídẹ́sì ó gbọ́dọ̀ sí kíni sọ́ra àwọn ẹni tí ó kàn lọ́ọ̀ ti mọ̀ wọ́n ó kọ Yorùbá sí láàrin wọn tó wọ̀ pọ́ mọ̀ káàmùrà sí àlìjẹ́ndẹ̀ ìmọ̀ràn tẹ́mi lè fún ọ̀nà kí la wá fẹ́ mú ni pé ẹwà tẹ́ wá dàkún àánú ọlọ́run tá a ti wá ń di ẹyọ kan mọ́ra wa lọ́wọ́ láyé káàkiri jẹ tán àánú ọlọ́run ẹyọ kan gbogbo íńtánẹ́ẹ̀tì fóònù tẹ́lifíṣàn lóyè àánú ọlọ́run náà ló bá wa inú ẹyọ kan náà ló wà kéèyàn kan wá tàbí àgbé Allahumma irhamni wà Muhammadan wà láti irham ma'ana ó pọ̀ jù bẹ́ẹ̀ méjèèjì lúlùkù wé sí ọ ó pọ̀ jù so kí la fẹ́ yálù láàrin ní pé approach táàmà lò pẹ̀lú àwọn èèyàn tí ó mú orí wọn wálẹ̀ báyìí orí lúlùkù wé sí ọ wálẹ̀ ló tún fi ṣàdúrà sí a níbi ẹ̀ púpọ̀ níbi pàtàkì jùlọ níbi iṣẹ́ bá wà approach kúrò láti gbọ́rọ̀ kalẹ̀ bá a ti wá níbi approach tá a fi gbọ́rọ̀ kalẹ̀ tá a gbọ́dọ̀ máa ké pẹ̀lẹ́pẹ̀lẹ́ àdíìtì náà sì ni yóò mọ̀ jẹ́ ìfún wa kò wá sí ẹ̀fọ́ wá sọ́lẹ̀ kan kò sí bí mistake ò bá àti tóbi tó approach tá a gbọ́dọ̀ ọkọ̀ apply òlélẹ̀ irú approach wa pọ̀ lọ́dọ̀ àlẹ́bọ̀ àmọ́ tí aróko aróko kan náà ló tún wájọ́ náà aróko ti wá ànábì ń bẹ pẹ̀lú àwọn sọ̀hárù ó sì lé jọ́nà ó sì já àtà nẹ́bí lọ́rùn báyìí ó wá fún aṣọ má nẹ́bí lọ́rùn wọ́n ló fún aṣọ má nẹ́bí lọ́rùn débi pé kí lórúkọ gíní àwọn etí aṣọ ọrùn etí aṣọ etí aṣọ ó sì fi falà sí ọrùn ànẹ́bí níbi tó ń fà dé etí aṣọ ní ti fa ìlà ó ti dá ó ti lé ẹ̀hán ó ti lé sí. ọrùn ànábì sallallahu bó ṣe lé tó ànábì sáà tún nílẹ̀ fìlẹ̀ fìlẹ̀ nígbà tó tó ànábì ọ̀fun lọ́rùn àwọn ẹ̀kọ́ ẹ kí lọ wá fẹ́ a àfi ni mi máa lè láàyè ẹ̀ǹdà owó ọlọ́ọ̀tì ń bẹ lọ́wọ́ rẹ̀ ló fẹ́ gbà fún náà ẹ̀ka lánàá ní tó bá owó ọlọ́ọ̀tì ń bẹ lọ́wọ́ rẹ̀ mú

bó bá ilé tẹ́lù ní láàrùbá ọlọ́gbò ní náà ṣúgbò kẹ́bì kó wá dé àyíní tó ṣe kọ́jẹ̀ máa ń parọ́ kan ìlà gbogbo wọ́n ní gbogbo sáwọ́dí ti gbogbo àìlẹ̀kọ́ owó sáwọ́dí bẹ̀rẹ̀ ọkùnrin tó wá dé kó wá fún mi lọ́rùn wá rí akẹ́kọ̀ọ́ ah, ah, ah, àmọ́ torí kébí náà ti dọ́rọ̀ àlọ́bí ìwọ̀n tí lágbára náà náà ó kébi lọ́nà ṣe bí a mo lè ṣe bí a mo yá mi wà dán wọ́n máa ń dìbò dídí wà sí àárọ̀ yìí mọ́ wà ó torí wọ́n bá fún mi lọ́rùn tí bá kọjá ní kìámọ̀ èyí fi ọmú nígbà nígbà ní tó mọ́ fún mi lọ́rùn so tó bá dìbò ájì ìmá ìhìnkì ìdáwọ́dí òkòwò kan fún mi mọ́ kó bá wùyẹ̀ wọ́n àkówó kan lé nìkan pé so kí lọ́wọ́ á so bá kò rí ju wájú ọ̀run náà tó wá bá so anábì tíṣà tó dáa sallallahu alaihi wasallam bá nábì ti ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lọ́kùnrin ìjọ náà jọmọ́ àbá ṣẹwárí ẹ̀sìn tiwa ìsìláàmù wa yìí ṣe ìsìláàmù lójú kan ẹ̀sìn ìsìláàmù wa yìí kéde gíní yìí ṣe ìsìláàmù lójú kan torí gbogbo nǹkan ni ọlọ́wọ́ bá àánú wá bá alámọ̀ pé ara yé lè abirus tí wọ́n sì lè dá lọ́ra wọn lọ́wọ́ tí ó sì lè fa ìjàmbá fún ara wọn tí ó sì lè fa kọ́sàbù sínú ara wọn tẹ́yí látara kó wá lè fa ìjàmbá ó lè fa nǹkan tẹ́ fún ara wọn yìí ọlọ́wọ́ bá wa àánú wá tààrà tó bá wá sọ̀rọ̀ lọ́lókè tí ó tó wá dé tó bá dé ní ìtútù tó bá tú yóò tún bì tẹ́rí bá ti rí tẹ́lẹ̀ dá ànábì ṣe ń bì ànábì tó wá ṣe nǹkan mí tẹ́ẹ̀mọ expect ibi yá tó yẹ ká ànábì òkú ṣe ni ọkùnrin kan wá pẹ̀lú àwọn èèyàn rẹ̀ olúwa fẹ́ dàbí ẹni tó lẹ́kọ̀ọ́ jù láàrin olúfẹ́ ìmọ̀ tó jù láàrin ọ̀yà níbi àwọn èèyàn kí ọkẹ́rù ní bá ń kírun wáwọn èèyàn ló bá ń kírun súrì bí wọ́n jọ kan tí ìgbà wọn ní wàhálì wọn ló kírun báwọn ló kírun wọn báwọn. ìgbó wa kírun ọ̀hún tán tó sálámà ànábì ti wá rí a irú bìrì ànábì wá pa àwọn èèyàn rẹ̀ lẹ́wọ́ hàlá ilé yìí tó kírun fún yìí láàyè sọ́lé lákò ó gbọ́dọ̀ fún yìí ọ̀nà bá lọ. àsìkò orun mi wá tóbi àásìrì wọn bá tó fẹ́ kírun òun bá ní kóhùn ó tún bọ́ wá gẹ́gẹ́ bí ìmáàmù tán yàn tí ò yanra rẹ̀ pàápàá ìjọba wájú àìdé báyìí ti bọ́ gáàjì ẹ̀lú pé ara à tó bá rẹ̀ gbọ́ yóò pé àjẹ́ ń bọ́ wájú àìrọ̀ àìní kọ́ ní mọ́mù ní ìrọ́ ní àmà ànábì di yọ ọdún mọ́mù ó lọ gbọ́dọ̀ kírun tó wá mọ́ kíyìn gbọ́dọ̀ kírun mọ́kẹ́ àwọn tàbí ti rèé à lọ́ba ti gbọ́rú ẹ̀ àbá ìbẹ̀rù ọlọ́wọ́ mú ẹnu ikọ́ tó kọ́kọ́ wá sí lẹ́mìí ní pé ah ṣé kì í ṣe pọ́lọ́wọ́n ọba ti sọ̀rọ̀ mi fún ànábì tẹ́mu yìí jẹ́ ní dáadáa tó láwọn gbà pé tó bá wá látọ̀dọ̀ ànábì ọ̀sọ́dọ̀ ọlọ́run ti wá sòfé ah ọlọ́run á kí àwọn sọ̀rọ̀ àbí ànábì wa Muhammad báwọn bá kódà tó bá jẹ́ nǹkan ìdùnnú náà wọ́n èdè máa ń tú sí pátọ́lọ̀ ọlọ́run tó wá ìjọ tí ò bá yí bìrìkà ò báyìí ò báyìí ìjọ tó wá sọ́dọ̀ ànábì sallallahu alaihi tánàbí wa ń sọ fún pé àlá ìlàhà ìlàlá kùtọ́ sí ìṣẹ̀lẹ̀ yìí ó máa ń sun ẹkú mọ̀ ni ó ṣe gílì jọmọ́ ó ń sun ẹkú kí ni ló fa ni kí ń gbà tánàbí ìjíṣẹ́ fún ìbáyò pé ah, ọlọ́run ọba ní ọ kékùrá nìkú mi bí a mẹ́gbà wá bó sì lọ́nà ní sálámù sí ọdún àbí kankan ní méjèèjì ká tó kó hàn. ó wá ní ìbáyọ̀ ọ̀sán ti dákọ̀ dó. ọlọ́run ló dákọ̀ mi fún ọ ọlọ́run dákọ̀ rẹ gangan lẹ́ẹ̀kan náà sí ní ṣọ́ọ́dún ebi ọlọ́run ti náà ọlọ́run ìdáàbọ̀ ẹnu mi ìlú wa nàìjíríà ń sọ́ra ìdáàbòdà ọlọ́run ti ẹ̀lẹ́ rẹ torí òṣèré jẹ́ fún akọ́lọ́kọ́ bá ń rẹ ẹni tó lè jẹ́ fún ọlọ́run ṣòkò tí wá títọ̀ láàrin àwọn àtọ́lọ́ mọ́ kọ́ra ṣòkò ara rẹ ọ̀rọ̀ ara rẹ kí la fẹ́ mú láàrin nígbà àwọn sọ̀rọ̀ àbábọ̀ tìrí nù tẹ́lẹ̀ nu pé má kírun fáwọn èèyàn mọ́tọ́ kò ní ní gbọ́ ó mú lé níbi a ah, kí ló lè tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kan náà tá ń parí ìrún ló bá lọ́dọ̀ àlọ́bí kan náà kó mo lọ a ní ẹni mọ́ kírun fáwọn èèyàn mọ́ ẹni bẹ́ẹ̀ ti fi jẹ́ ẹ̀kọ́ wọn ah, èèyàn ọ̀tún wa ń tutọ́ ọ̀lọ́ pẹ́pọ̀ lọ́nà náà torí bọ́ púpọ̀ sí tíblà náà láti ní ọmọ tí ó mú àwọn èèyàn jẹmọ́ ẹ̀dá nínú ìtọ̀ àti ìtọ̀ èwo ló burú jù ní méjèèjì ìtọ̀ ìtọ̀ tẹ́gbìn èyí tẹ́gbìn ìtọ̀ ní èyàn tí wọ́n ń pọ̀ mọ́sálásí tàwa kù ní tùbí nùbí táàtì wà tó táà tó wá ṣe pé àwọn èèyàn látó wá ní kọ́lọ̀ rẹ̀ kan mi wá tí wọ́n fi dà sórí ìtọ́ rẹ̀ ẹnìkan wá tó wà nítorí ẹ̀yọ́ kò ní kò ìmọ̀mù ìtumọ̀ ọ̀rọ̀ ni pé gbogbo nǹkan ló ní fíkì ló lágbóyè bá ti lò fíkì lànà bí lòmí kí ni fíkì tá àná bí lòmí ni pé a. bẹ́lẹ̀ ìbá tọ̀ sí mọ́sálásí ara abúlá pé tẹ́lẹ̀ àwọn oko ní ìwà oko náà láàmọ̀ retí lọ́dọ̀ rẹ̀ ìwọ àfáàní wọ láti fi ọjẹ ìmọ̀ọ́mù ìwọ bíi àfá àlọ́ tí wọ́n ń tutọ́ wájú ọmọ tó bí bá ń sìn lọ́wọ́ ìwà bíi ìwájú àwọn onímọ̀ gbogbo yọ́tà nàbí bá lọ lè kí wà fún bá àtàn báyìí wọ́n ní mú ilé ẹ̀ta ìtọ́jú ó kọ̀ọ̀kọ́ yá ló yà ní Fatima yóò wọlé Fatima àti àdí tọ́jọ́ ń gbé ọdí aláwọ̀ sára ánimọ̀ wà ní sàhábà tẹ̀gbìnrin yóò kọ̀ọ̀kọ́ wọnú ilé Fatima yóò sára mọ̀ sí yóò jókòó sẹ́jú mélòó kó tó bọ́ta tó bá bọ́ta kó lọ́dọ̀ Fatima yóò ṣẹ̀ wá kọjú lé gbogbo àwọn ìyàwó rẹ̀ bá nàbí tí mo ti rí ojúmọ́ rẹ̀ tó bá ti ń bọ̀ láti wà tó bá tó ká tó bá ní mọ wọlé lọ yóò yí àtọ́lọ́ ká túmọ̀ yóò kí yóò wọ yàrá pẹ̀lú ẹ̀ yóò jókòó ìṣẹ́jú èlò yóò bọ́ta yàrá mùsàlámù yàrá yàrá yóò wà wọ yàrá kálukú bá nàbì jùlọ sí tó bá dọdọ àtàwọn ìwà ń bọ̀ láti yà sọ́wọ́ kò bá yà sí ọ̀dọ̀ Fátímà ó dà kó lulẹ̀ kẹlẹ̀ kò dé ijó sàlámù ó gbẹ kọjá rẹ̀ ah kí ni wàá tóbi lẹ́nu Fátímà mo ti wà nínú ìbànújẹ́ nínú lẹ́nu àdíbádé رضي الله تعالى عنها وعن صحابته رضي الله تعالى عنه وعن صحابة أجمعين علي بدي بابا فاطمة في بلانو فاطمة تونس تونس كيلو جو سنة كيلو لي سنة كيلو لي فاطمة قولي بيان بيان مسلم النبي محمد النبي في كجالة دون كجالة كسالة níbi tí ó wọlé òsìmọ́sìmọ́ yóò kò sí tí ó pàájọ́ tó mú ti ṣe nǹkan kan ah ṣé wà lọ́rẹ́ bọ́ bá ọlọ́dà kọlọ́rí bá ń ah ẹ̀dàkùn ká tó wọ́n wà ní ìgbàlódé ó mọ̀ dùn bá túmọ̀ púpọ̀ ó dùn bá túmọ̀ pé ẹ kọjá lẹ́nu ọ̀nà wa ẹ̀ tí ẹ̀ pẹ́lẹ̀ kò débi jẹ́ sàlámù débi jẹ́ tiẹ̀ wá wọlé gẹ́gẹ́ bí ìṣe ń àti ìṣèpá àti tẹ̀ àbáyé àti sọ̀kalẹ̀ ní orí wa alábìnrin bá ń kọ́ tó ṣẹlẹ̀ ní pé ah wò Fátímà òun náà wá ń lé tó tò yìnyín ayé kí sì ló ṣe ń jọ náà kọ́tíìnì tó dàbí kó ní fúláwà lára

kéde kó jí ìwọ̀ bọ̀ tẹ́lẹ̀ kí àtà ànábì rẹ fún àwọn ọmọ rẹ̀ tó fẹ́ fún àwọn mọ̀lẹ́bí rẹ̀ ni pé ẹ jẹ́ ẹ̀gbáǹpù báwọn èèyàn tí gbogbo ayé bá ń ṣe nǹkan tòtò yín ibi tó jẹ́ nǹkan ìrẹ̀lẹ̀ lẹ́yìn gbọ́dọ̀ mọ̀ wá ìyẹn ẹgbẹ́ ló fà á náà ń jọ kan náà tẹ́lẹ̀ kan wá yàrá wa àìsà wá ìgbó dé tó wọ aṣọ bẹ́ẹ̀ dà níbi iṣu ó bẹ̀rẹ̀

kí góòdù ló ga tó òkè òkè kó mọ wà lápọ̀ fún mi bẹ̀rẹ̀ sígbà tí ó ga tó òkè kó mọ bẹ ní àpòsì mi kí máa wá kọjá lọ sí méjì ó fi kán mọ kó wọn tẹ̀lé mi lẹ́yìn ó ní mo lè bẹ́ lọ́wọ́ rẹ̀ kó ṣe fún mi àmọ́ ní tí mo ṣẹ̀dá ní pé rúgbé sáyé tí mo fẹ́ gbé ètè mi lé ẹ lọ́ọ́ ní dàbà sọlọ́lá àrùn kí láwọn afẹ́ mú bí ìṣẹ̀lẹ̀ fásimọ̀ ni pé in tó tẹ̀lẹ̀ ń jọ náà in táwọn ó fẹ́ expect ni pé anábì ah, tó lè wẹ́n tó tọ̀ mọ́sálásí tí ó fún nílùú approach ayẹ́sẹ̀ ní káàkiri jẹ̀wà kẹrẹ̀gbá bá tí mọ̀ á ah, ìwọ̀n ìwọ̀n náà tó wá bá àríyá pápọ́ ah, sí ìrìkú èyí tí bẹ́ẹ̀ tẹ́lọ ní ti gíní lórí sọ̀rọ̀ amọ́bẹ̀ anábì olóru kò lóru ìṣlúùbù yẹn ìṣlúùbù tó lè ìṣlúùbù tó lò ní ìṣlúùbù tí a wò pé a ah, ó lè mọ́ fátímọ̀ sí ẹ bẹ́ẹ̀ gbogbo àwọn àyè kọ̀ọ̀kan ló ní bá àti mọ́ ń wò lean eré ká máa rọ̀ níbi abẹ́pàwọn ìṣojú ọ̀nà ọlọ́run níbi tí ó bá ti wúlò ẹ̀rọ mẹ́ níbi tí ó bá ti jìnnà tí ó ti wúlò ẹ máa rọ̀ ẹbí pẹ̀lẹ́pẹ̀lẹ́ irú àpúròtì tó lò fẹ́ ni ó tó mọ́sálásí ó lẹ́jẹ̀ jìnnà ó lẹ́lò ìjọ mi ìdílé ẹ lọ ṣíjà ẹ chẹ́ǹjì ẹ̀ fáwọn èèyàn tó fi tẹ́ àbá tẹ́ chẹ́ǹjì ẹ̀ fún wọn kọ̀ọ̀fà ẹ bá ti

ẹgbẹ́ owó tì ní oníwà tuntun mọ́ nínú gbogbo ẹ̀ láwá bá lọ́dọ̀ ànẹ́bí àmárìbí ìyá sí ó ti tẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà rí tó lọ rí fi bí ìdàfàrà nù báyìí pa owó tó bá ti wá sálámà sí ànẹ́bí ànẹ́bí dáhùn sálámà jọ lọ lọ fọ ọwọ́ rẹ̀ nìdànù ó fọ tán ó tún wá ànẹ́bí òtún dáhùn ànẹ́bí òtún kúrò ànẹ́bí òní màrúhàbà yóò kọ́ lù bá ibi àgbọ̀rọ̀ lébi ibi ìparọ́ ayé ìkàlì gbogbo ẹ̀ ló wá bẹ lọ́dọ̀ ànábì wa Muhammad ṣùgbọ́n àwa máa jẹ olójú kan pé nǹkan báyìí làwọn kan máa ṣe ń hùn tí situation bá gbé wa òun náà làá máa ṣe kíni o làá máa bá a. àwọn ọ̀rọ̀ mi ń bẹ tẹ́ ẹ̀ bá tí ìṣọ̀kù ọ̀rọ̀ síra ara yín dáadáa kò ní ṣe kíni o jọ̀mọ́ kò ní yanjú àwọn bàtẹ́ bá ti takò ọ̀rọ̀ síra ara yín yóò jẹ́ kí ara kálukú ó ṣe kíni yóò balẹ̀. شوابره سبحانه وتعالى بمنه وكرمه وعزه وكل يزيدنا وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء أواتي أباني آه، إبيل يا بري أمي السؤال تفضل آه sẹ́yìn tó àrà tọ́lá àfikún ìbéèrè tó ga púpọ̀ ní ìbéèrè wọ́n ní àwọn ọkọ̀ wárìj ta ní gbólókò ìṣirò ló ń kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí ìbándíṣàn wọn wọ́n ní sáàyì mọ́ ìjáde wọn gẹ́gẹ́ bí mùsùlùmí náà ni àbí wọ́n ti jáde kúrò nínú Islam àṣàhì tó lálàáfíà nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ ni pé àwọn ọkọ̀ wárìj mùsùlùmí náà sì ni wọ́n kí lákòó wọ́n jọ̀ mọ́ àmọ́ wọ́n kàn jẹ́ ẹlẹ́ṣẹ̀ yẹ́rọ àwọn agbègbè kan bẹ tí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tá à fẹ́ gbọ́yé tó sì jẹ́ kó yẹ kí a máa a máa gbọ́yé dáadáa ọ̀tọ̀ ní ìyẹn di kìfìrí ọ̀tọ̀ sì ní ìyẹn jẹ́lẹ́ṣẹ̀ àwọn kankan bẹ táà bá kàbí gbé sọpọlọ ẹ̀yìn lè wípé bẹ yọwọ́ kò nínú Islam wọ́n táà bá sì ṣe tó yọwọ́ kò nínú Islam ẹ̀ ní yọwọ́ kò nínú Islam àwọn kọ̀wárì àwọn náà nìkan gbógun tó lórí àwọn náà nìkan bàjọ̀bàjà àwọn náà nìkan máa pa àwọn èèyàn jùlọ ẹ̀ nípakúpa gbogbo wọn níbi làwọn boko haram isis and qaeda gbogbo àwọn olú àwọn èèyàn báyìí báwọn gbogbo wọn bá ní kìí tán ṣe ẹ̀kó tóbi lóòótọ́ wọ́n tẹ́ jẹ́lẹ̀ púpọ̀ abọ́kùn tán ṣe nìkè yọ wọ́n kúrò ní ìjẹ́ mùsùlùmí mùsùlùmí náà ti ní wọ́n àmọ́ wọ́n kàn jẹ́ ọ̀daràn mùsùlùmí ṣòro yá pé tó léke lọ́rọ̀ àwọn àbáà nípa àwọn kọ̀wárì mùsùlùmí ni wọ́n àmọ́ nínú àwọn àgbààgbà oníbídíà wọn ni wọn wà ọlọ́mọṣẹ́lẹ̀ àti oníbídíà ọlọ́ ọ̀tọ̀ wáyé kó mo sọ́lá. ìyẹn sì táyì ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lóòótọ́ àwọn Suleiman sọ fún wọn kí wọ́n lọ fọ owó tó tó bẹ́ẹ̀ sì máa lọ bàjẹ́. wọ́n lẹ́ni tó ń tọ̀ lọ́wọ́ tí èèyàn wá sálámù sí ìgbà dá pọ́yìn àti lè dá lóhùn gẹ́gẹ́ bí ẹ̀mí náà sáré látọ̀ lọ́jọ́ wa ààrẹ ìbùn bẹ́ẹ̀ wọ́n lẹ́ni ti padà wá gbọ́ ẹlẹ́mí lè bẹ́ẹ̀ ni pé àwọn oníjì ń tọ̀ fi ń rí ó lè mọ̀ tọ̀ lẹ́gbẹ̀ẹ́ kan kó ra tó ṣẹ́gbẹ̀ẹ́ kan tó bìlí pé wọn lè rí òwòrán bẹ́ẹ̀ kí ẹ̀kan wá lọ́wọ́ kọjá lẹ́yìn rẹ̀ kó wọ́n mọ̀ pé pẹ̀lú ìtòkù mọ́ sálámù àbí kó wọ́n mọ̀ kó mọ̀ mọ̀ pé kò yẹ kó wọ́n sálámù sí ní ìlú àkókò yẹn. ìjọ abáwá rí wẹ̀ ìjọ <clears throat> abáwá rí kí ni ojúṣe tiwa gẹ́gẹ́ bí ẹ ti sálámù a gbọ́dọ̀ dáhùn nígbà táwọn tọ̀tọ̀ nìlọ́wọ́ títí táàbì sì mára táàbì mára kò mẹ́rin àní dáhùn bàbá wa parí ìtọ̀ tẹ́ni ní bá sì wà abílẹ́kù àwọn àbọ̀dé dáhùn sálámà tó wà aleikum salam àwọn wa sọ nù béèrè gẹ́ níbi tí wà lọ níta wàá ṣe ni pé àwa dáhùn fún gẹ́gẹ́ bí gbá ìlú àwa sọ pé wà aleihi salam wa rahmatullah kí mo gbé wọn wà aleihi salam wa rahmatullah tó bẹ́ẹ̀ kí ní kan bẹ súnà ni àmọ́ fi sọnù láàrin wa ọ̀gọ̀rọ̀ wa náà wà mọ̀ pé súnà wà àtọ́rẹ ká mọ̀ dáhùn sẹ́dígbọ́lọ̀ ọ̀gá máa ń sọ pé ah, àmì ti sálámọ̀ sí yìí gbèsè ní ilé ẹgbẹ́ àmọ́dá òsálámọ̀ yìí náà àwọn òun ni o sẹ́dígbọ́ ẹjẹ́ kéde yẹn bá ń bẹ wájú wa tó bá ní sálámọ̀ àríkù tó yẹ kó lẹ́tọ̀ọ́ ká sọ pé wà àríkù ní sálá bẹ́ẹ̀ náà ní ń dọ́tọ̀ ọba gbọ́ pé wọ́n ní ah, àfa àlágbájá ní sálámọ̀ sí ó yẹ kó dáàlì náà lóhun gbé jẹ́ kí ìsinmi tó wà ọ̀nà tó fi wá dáhùn ni wà àríkù sálá wàrà fìtùnú kábọ̀bìnrin ti lẹni tán ní ó sálárọ̀ sí mi wà aléyìí hasalam wà rahmatullah bọ́yá wọ́n ọ̀pọ̀lọpọ̀ wọ́n kọ̀ nígbà àwọn alájì náà ni mo sálárọ̀ sí ọjà òkè òkè fọ́ọ̀rọ̀ sọ ọ́ dáhùn ní ah, ah, alájì mi sálárọ̀ sí àwà ah, aléyìí salam wà rahmatullah àbú abdullahi ní sálárọ̀ sí àwà aléyìí ẹmọ̀ tí ó bí àkàlẹ̀ tí wá sọ̀rọ̀ àbínú kárọ̀ lẹ́wà àbí wá wọnú ìlọ́lọ́lọ́ àwọn àwọn àtàwọn ìfàlà lọ sí ọ àbúkọ́ pé àwọn ṣe kọ́ súnà ní kan sọ́wọ́ kí ni o wà lè ha sàlámù ara kọ̀kọ̀ kí lẹ̀ níta wí Jibril alayhi salam tó bá wá sọ́dọ̀ àlẹ́bì àbẹ́bí ìrẹ́ àìsà jìbìrí ìlú ni mọ̀ sálámù sí ọ lẹ́gbẹ̀ẹ́ náà àìsà ló sọ pé wà á ní so a máa ń dáhùn sálámù padà fún ẹni tí ó sùn so irú ẹni tẹ́ nígbà tá a sọ tó ti lọ tán àwọn wà tó tó wà á ní padà fún ọmọ náà ọgbà. ọ̀kẹ́ ẹ̀yà bèrè báyìí pé gbogbo àwọn ẹni tó bá fọ́ọ̀lù sípò bá àlè sí ìlú lẹ́yìn nù àwọn tó bá ti dúró tó fọ́ọ̀lù sípò pé àlè sí ìlú lẹ́yìn nù bí ẹni tí ń tẹ yẹ̀pẹ̀ ẹni tí kìnnù ń tẹ yẹ̀pẹ̀ àti bí àwọn abẹ́ẹ̀lẹ́ bọ́ ọdún ṣe mọ́ sáàmù gbogbo àwọn ẹ̀fọ́ àwọn àlè sí ìlú lẹ́yìn nù táà bá lè kírun lẹ́yìn wọn oníbẹ̀rẹ̀ wá ṣé mọ́sálásí wọn náà ń wí ni mọ́sálásí wọn kọ́ mọ́sálásí wọn lókè wà á nà mọ́sáájídá lélà mọ́sálásí tọ́lọ̀ ni bàbá ti tẹ́rù bá wa lásìkò níbi wọn wà táwọn ti dìtì rùn nìkan àáwọ̀ mọ́sálásí á sì lọ dìtì ìwà àwọn kọ́lọ́ ní mọ́sálásí kọ́lọ́ ọ̀bá ló ní mọ́sálásí tó yẹ kí gbogbo tó bá ń pè ní mọ́sálásí ká rí ilé ẹ̀kọ́ kan pa àwọn ẹni tí wọ́n bá ní àbáwọn ẹni tí wọ́n bá kọ ó jẹ́ jọ ni ó jẹ́ individual ni kèé ṣe ogún wọn àwọn bẹ̀dà gẹ́gẹ́ bí representative wọ́n dàbí alámòjútó tí wọ́n mójútó mọ́sálásí tí wọ́n represent àwa mùsùlùmí tí ó kù bọ́tíjẹ́nù ṣògbé bá ọ̀fẹ́ àkọlọ́ìṣẹ́ rẹ̀ ní orin ìdíwọlé ilé rẹ̀ kọ́ yọ náà ní mọ́sálásí ṣùgbọ́n àwọn bá sì ń kọ́ mọ́sálásí náà bá ń jẹ́ lábòjú mọ́sálásí ẹ mọ́jà mọ́ tírìtẹ̀ mi fi property wa mọ́ wọ́n ní mọ́sálásí tó bá ti kọ́ ó ti kúrò nínú ogún rẹ̀ yọ kúrò nínú ogún rẹ̀ tó bá sì ṣe ìwé lórí ẹ̀ dákun gbọ́ ẹ̀yin tẹ́ mọ́ ń kọ́ mọ́sálásí ẹ̀ máa lọ́ọ́ ṣèwé rẹ̀ torí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ń pa wá lẹ́kún aláì máa ń pààyàn lẹ́kún oníke mọ́sálásí táwọn èèyàn kan ti kọ́ àwọn ọmọ wọn sì dé wọn sì mọ̀ ta mọ́sálásí ló kọ bàbá àwọn ní ìwà kìí ṣe dúkìá bàbá wọn mọ́ngà òtù di mọ́sálásí ó dàgbé kí ẹlòmí ò náwó náírà bàbá wọn náà ló kọ́ gbogbo ẹ̀ látòkè délẹ̀ ó ti kú ònú pírọ́pátì bàbá wọn ó ti di pírọ́pátì gbogbo mùsùlùmí àmọ́ tó yá ìjẹ́sìn yé ẹwà wo àìmọ́ iye mọ́sálásí wà ní tó wà three percent ń bẹ lórí ẹ̀ káàkiri nígboro èdè akámọ́tàgbé bí ọdún àbọ̀dún méjì sẹ́yìn ṣe káwa náà ra mọ́sálásí kan nítòsí mi ta kéde fún gbogbo àwọn ẹ̀rọ social media ń jọ náà nígbà tí àwọn èèyàn láwọn fẹ́ ta mọ́ṣáláṣí lóòótọ́ wọ́n kàn kọ́ dé ṣé lítẹ̀ kọ́nà kọjá àgbègbè òbí bàbí lẹ́rù àgbẹ̀mí wọ́n kọ́ dé ọkọ̀ lítẹ̀ ṣùgbọ́n ó ti pẹ́ láti ẹ̀bí pẹ́ náà wá pè wá mí pé wọ́n fẹ́ ta mọ́ṣáláṣí àwọn tó wá invite àwọn tó fẹ́ ta wọn wá ní ọlọ́ọ̀ni ẹmọ́ta nígbàgbìnrin kò sí bàbí sọ́tò àwọn christian ti wá rẹ́dí àti ẹ̀rọ ó wà ara tán wà ní wọ́n sọ mọ́tò láti di ẹni ìṣúlú sì wà bẹ̀. Ah, ọlọ́ọ̀sá ló wà ó kátó wá pé gbàǹjarì fáwọn èèyàn jọ náà kó tó yá kárú rẹ̀ tó jọ. wọ́n dájú ọ̀hún ti ń bẹ́ mẹ́ra àti bàbá fi pọn náà báyìí nìṣẹ́. ògiri ń gán ti wíìtì tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ọmọ yàrá tí wọ́n mẹ́mẹ́ ọlọ́mọdàbà fún lọ́sọ̀ lórí àwọn náà ń fúnra wọn ti lọ rí kan àti bàbá wọ́n wá bí náà wá kó àwọn gbogbo àwọn máikrófóònù káwọn lóògùn náà síkà ewu mẹ́sàdé fún mẹ́ra wọn tọ́fi ní gbọ́sára sí ẹ̀lú báyìí ọlọ́run sábà kọ́ bá gbé dìde so kí la fẹ́ mú jáde gbogbo àwọn ọ̀rọ̀ yìí ni pé in tó jẹ́ káwọn ọmọ yẹn rí nǹkan yẹn ṣe ó ní pé kí ní ìyẹn ilẹ̀ wọ́n àti ẹ̀rí dọ́kúmẹ̀ntì fẹ́ fún àbáta àrágbọ́ta kò sí dọ́kúmẹ̀ntì ẹni ogun ẹjọ́ sọ̀rọ̀ agreement nìkan lábẹ́ agreement ọ̀nà àtúntò wọn kó ìní ìdáwọn gẹ́gẹ́ àtúntò gẹ́gẹ́ mọ́ ọlọ́run ní káàkiri ní pẹ̀lú àti láti sáyẹ̀nsì lọ́wọ́ lọ́nà nítorí ẹgbẹ́ rí ṣe ni pé torí pé nǹkan yẹn ó sì wà níwà dúkìá tí ó gbẹ̀yìn tẹ́ bá ń gbé ilẹ̀ ilẹ̀ fún mọ́sálásí ẹ mọ́ níbi àsọ́ọ́lẹ̀ wà sí ìyà kẹ́kọ̀ọ́lẹ̀ pé mọ́sálásí báyìí báyìí báyìí tí mo kọ́ o kìí ṣe dúkìá mi o ìgbọ́dọ̀ kútán kẹlẹ́ pin mọ́ dúkìá mi o ìgbọ́dọ̀ kútán àbí ìtì ìkú káwọn màmí láwọn fẹ́ ta o kìí ṣe tá a gbọ́dọ̀ ta o kìí ṣe tá a mọ́ ń bú yẹn o kìí ṣe tá a mọ́ ń jogún o ló fi jẹ́ pé àwa jàmá àbá àfà tó bá fẹ́ mọ́ gbalẹ̀ mọ́sálásí lọ́wọ́ àwọn èèyàn má jẹ́ kẹ́ni kò sọ pé àfà fún ilẹ̀ ilẹ̀ yẹn ẹlọ́kọ́ mọ́sálásí má gbàlú ẹ̀mọ́ o ojú ti rí o pé wọ́n jòkó báyìí ẹjọ́ ní àgbélẹ̀yìn ilẹ̀ yìí ẹgbẹ́ la gbélẹ̀ fún yẹn fi kọ́ mọ́sálásí kófì ó dè wọ kófì ìdẹ́jì kó dé àwọn náà òfin tí ó dè wọ ni pé mọ́sálásí lẹ gbọ́dọ̀ kọ́ bẹ́ẹ̀ èyí tí wọn náà tó wà bọ́ọ̀lẹ̀ mọ́sálásí tó wà lẹ́sàgbímẹ́ntì kí wọn náà wà lọ lè kọ́ kí wọn náà sọ di dúkìá tẹ náà mọ́sálásí ni ẹ kọ́ àti tó bá jọmọ́ nǹkan ẹ̀jẹ̀ so kófì ó dè wọ́n bẹ́ẹ̀ pé ń tẹ́ gbọ́dọ̀ fi kọ́ ni kófì ó sì di àwọn náà pé ká gbàgbé ẹ̀ ó ti kúrò nínú property wọn torí àwọn tó ju wá ń rí tán ta mọ́sálásí káàkiri yìí ó tó dà yóò láti mọ bàyánú jẹ́ ṣùgbọ́n ọlọ́mọdé àṣà àdúrà fún wa ní àgbọ̀yé ọlọ́run ẹ̀yà àti sálámọ̀ sẹ́ni tí èsè mùsùlùmí ààlè sálámọ̀ sẹ́ni tí ìbá ṣe mùsùlùmí àkàlẹ̀ kí wọn a lè kí wọn ní ẹ̀ta àrọ̀ good morning our enjoying reading fine aha ẹlẹ́mọ̀ sọ gbúrú tọ́lá ẹ̀ta àrọ̀ sí ara lẹ́wà sí ẹjíire àjíire ní ó àlẹ́sọ́ àmọ́gbọ́nà sàlámù aleikum mùsùlùmí sí mùsùlùmí ni àlẹ́sọ́ bí ẹni tí ìbá ti mùsùlùmí bá wá sálámọ̀ sí wa ṣe pé wà aleikum là nẹ́bìnrin ìjọ náà sá nẹ́bìnrin àmọ́ wíwà aleikum nítorí pé tí wọ́n ń sọ ni àsáàmù àlejò èpè làwọn gbé wa sẹ́ ló fa afáwà bí láì náà bá àtàtà nínú àwọn sọ̀hábà táwọn afá agbára wa fún wa ní ìmọ̀ pé tí kírísítẹ́nì bá wá sálámọ̀ dáadáa pé sálámù alaykum wa rahmatullah wọ́n wá ní tó lékè ní pé káwa wà ní last question pé abúlé àdúgbò rẹ̀ ìṣọ́. Now, àjẹ́ àyà àwọn alìmọ̀sáàjì àdìlá ta ní ogun tí máa jẹ́ mọ́sánlá ti tọ́gbọ́n ní wọ́n ní ta tó rí lò sí títẹ́ fáwọn oríkèéríkè ara wa bá a gbọ́dọ̀ lókun kankan àti Allah subhanahu wa ta'ala arínú àwọn afúnitẹ̀sí tí wọ́n gbà pé wà ánà masáàjì lè níbi àwọn òtù pẹ̀lú ọ̀rọ̀ hadith annabuwa sọ ajẹ́pẹ́ wà á lẹ́nu bàtà àdìlàdìlà ẹni káwọn orígun méjèèjì yìí náà tá a fi máa ń forí kanlẹ̀ yìí ọlọ́run ọba subhanahu wa ta'ala nìkan ni a máa mú ọlọ́run ta'ala